ó náà sọ fún wọn nìyẹn wọ́n wà ní àfáà mi wà nínú South Africa yìí tó yẹ kí wọ́n tún wẹ̀ sí wọ́nká kí wọ́n tún wẹ̀ sí mùsùlùmí kì í kírun ìmí ń wọ́n ògùn kiri ìmí ibi tó lòun ti ń pèpè àsàlátù òun rìn nǹkan mọ́ bẹ́ẹ̀ ni fáwọ́rò sọ́nà náà ló ń pèpè fún àbó ń pèpè sápò ara ìhun rawọ́rò kéèrò lè máa pọ̀ fún kí ni wọ́n wà káàkiri ayé ni òun mú sọ yìí wọ́n wà àwọn àfáwèrè náà pọ̀ nù South Africa yìí náà tó jẹ́ pé wọ́n wọ́n fi ọtí wọ́n fi ọtí lo iṣẹ́ wọ́n wá run orí àfin wọ́n wá run orí ọjà irun orí ọmọ tuntun àwúre oṣólẹ̀ agbélépọ̀tá nínú àwọn afá yẹn tí wọ́n ń wa tí wọ́n ń so nǹkan mọ́ra kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n ń kírun ṣó ní wọ́n sí ní South Africa ní díà yẹ díà yẹ àwọn tó dẹ̀ dáná dẹ̀ wà nù wọn nínú South Africa ń bí tó bọ́n ṣe wà káàkiri ayé nìyẹn kọ́lọ̀ ń bá abéṣù wí ẹ má pèpè sápò ara yín mọ́ tó bá fẹ́ pèpè ẹ pèpè wà má azanu kọ́ńdà mi má dá ila Allah wa am mánà wà á mílà sọ́ọ̀lìyà ẹ pèpè nǹkan bá fi pèpè pèpè sójú ọ̀nà ọlọ́run ni má pèpè sápò ara ẹ lórí ìwàkíwà nínú àwọn mùsùlùmí lálàájì lálàájà nínú àwọn àfà ṣé bí ti South Africa là ń sọ yìí ṣé àràfà tó wà ní South Africa tó ń bọ́ ọmọ ọjọ́ ni tó dẹ̀ mọ̀ tó ń bá wọn sùn àbá aráfà tó ń fọmọ ìjọ pé lọ fi lọtí nínú South Africa aráfà tó sọ pé nǹkan tá fẹ́ lò fún ẹ láti fi ṣiṣẹ́ owó fún ẹ wọn ò tí ì gbédé àfá mi ò kò sọ fẹ́ lómi pé a nídìí ẹran mọ́nu àbáfà wọn ò rí nǹkan sí ẹlòmí ò lọ rí nǹkan síbi àyè tó ti ń ṣe àsàlátù ṣọ́nà ló wá ń ṣe awọ́rò yẹn fún so gbogbo àfà tó bá ń ṣe bẹ́ẹ̀ èmi tú fàásì fún ẹ ìwọ tó bá mọ̀ pé ó ń ṣe irú ẹ̀ nínú àfà South Africa gbọ́ fàásì ọlọ́run ní ìlàmọ́ntàbà àyàfi tó o bá túbá wà á mọ́nà wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún ẹwẹ̀ sí mùsùlùmí àfọ́ olóògùn wọ́n á tún ẹwẹ̀ sí mùsùlùmí òun ṣoògùn ó tún fìrún ráre ọlọ́ọ̀ni ńlá mọ́ tábà wà á túbá wà á mọ́nà wà wá gbàgbọ́ kí ni túmọ̀ kíyàn gbàgbọ́ wá fi kálímọ̀ lé lẹ́nu padà mo fi sọ pé àwọn tó bá fẹ́ wẹ̀ àwọn èèyàn sí mùsùlùmí wọ́n pọ̀ ní South Africa àwọn àfa wà tí wọ́n máa wẹ̀ sí mùsùlùmí náà máa tún wẹ̀ torí ó ń ṣoògùn kò tún kí pé kì déédéé àti ìsọ̀rọ̀ tàbùsí ọmọ ẹnìkejì kéèta kéèrò ọwọ́ wọn ló ti ba torí bí sí nàìjíríà south africa mu wa adé ń fi nǹkan tá a rí nàìjíríà fi máa jọ́ọ̀jì ti bí náà àwọn tó dá wà nínú àwọn afọ́tò wa south africa o but àwọn tí wọ́n ń gbé kéèsì wọn wá bá wa ló pọ̀ jù a kàn lè dákẹ́ àwìnà èmi ò ní tó àṣírí èèyàn mi ń ṣe ọlọ́run but tí n bá ń píríṣì nǹkan tí wọ́n wá sọ fún mi yẹn màá fi pass message ìwọ tó bá ń ṣe kó kọ́ọ̀tì ni kì í ṣe pé bá mo bẹ́ẹ̀ nìkan níjà